الله أكبر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذات ذلك هو الفوز العظيم الملايين ركن صفا مديرا لمالك زناد العلا لأنت الإمام تقود الأنام بتوحية الدين قابلتها حبيب البلايين ركنا صفا صفا مديرا لمركزنا فالأولى لا أنت الإمام وتكون الإعلام لتوحية الدين قابلتها يصرف فينا عقول أبدت وقيت الهمام وسار غدا عقيل ربنا للمدير الفقر بالعافية الجسم طول المدى والعيب لملايين روكنا صفا صفا مدير لمركزنا الأولى الرحيم لإيلاف قريش إيلاف رحلة الشتاء والصيف فليعبدوا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اللهم صل على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى أهله وصحابه وسلم آمين يا الله آمين آمين أكيورون الله أكبر أجا فارو الله أكبر mo fẹ́ bẹ́ẹ̀ kí gbogbo àwọn ọmọlékéwú kí á fi ahọ́n wa yìí àti ọwọ́ wa méjèèjì ká fi pariwo pé Allahu akbar. Allahu akbar kabira. ọlọ́run ọ̀sán yìí lẹ́sàn-án olóore. àmín ya Allah. mo kí ìlú wa tí a wà yìí Ifá Ọ̀ṣun ní abẹ́ aláṣẹ wa olórí wa bàbá wa ọlọ́lá wa bàbá wa ìlúfẹ́mi lóyè Peter akínyóyè three kábíyèsí kábíyèsí o ẹ bá wa fi ohun yìí tó jíṣẹ́ fún wa láti fi ṣe. وفاء الشكر لأنه أكرمنا وقدم إلينا ما لا ننسى من المكرمات وبهجات وسرور ẹ bá wa dúpẹ́ ẹ sì bá wa mú kíkí wa yìí dé ọ̀dọ̀ bàbá wa lọ́la wa tí àwọn àlùfáà wa gba táyé ti dákọ̀ yìí nígbà tá a dọ́dọ̀ wọn tá a dénú ààfin wọn wọ́n sàpọ́nlé wa wọ́n gbà wá lálejò pẹ̀lú àpọ́nlé di àpọ́nlé dáadáa wọ́n tújú ká sí wa kódà tí wọ́n fi gbà wá lálejò níta lè gbàgbé láyéláyé ni. ìsàdọ́fàna bi kulli ma ladayhi. wọ́n gbà wá lálejò pẹ̀lú gbogbo tí ń bẹ lọ́dọ̀ wọn. wà á ṣùdá ilayna ma'rufa lánà kádùnà nsáàmù. ó dá àwọn ṣe dáadáa fún wa tá a lè gbàgbé dáadáa náà. kí ọlọ́run kí ọ san wọlé san olóore. allahumma amin. tí a rí náà ibù wọn ìyànnẹ́ni tí wọ́n ná bá wọn níyà yìí. aṣojú wọn bẹ́ẹ̀ bí. bàbá wa sọba lójú ọlọ́run ní fi yé kalẹ̀. amin. nínú àwọn ọba. yóò pẹ́ lórí oyè ní bàbá ọba yìí wà. Allahumma àmín ọgbà àlejò ọlọ́run ẹni ọba gba àlejò àwọn àfa àlejò ọlọ́run lọ́gbà bí a bá gba àlejò ọmọ akéwù àlejò ànábì lọ́gbà. Sallallahu alaihi wasallam. pẹ̀lú mi yà yín gbogbo àwọn ẹni ọlọ́run baba n'o lu àyè náà pẹ́. amiina ya allah. ẹ̀yin n'o ma wa bẹ dáadáa pẹ̀lú wa. àmín. àfi o ní bàjẹ́. àmín. ẹja wuli ẹ̀ kanna fi kábíyèsí o. kábíyèsí o. baba wa alimami akbar. adamu allah. libiladi ifan. hayata. lọkọ demu hileyi jasila sukur. baba mu kikiri dọ ye ọba wa alhaji wa musa ọlọ́run ẹ̀sán amiru gbogbo nìkan bàtẹ̀lì màkàsì yìí àti ìyá wa ìyá sunna gbogbo ifá baba wa barista mahmud adesina san wa kullu màkàsì yìí. نسأل الله تبارك وتعالى أن láyọ̀wá aláyànsákùn ọlọ́run má gbàgbé yín o wàlá yòhínàkùn ọlọ́run má yẹ̀yẹ́ yín o má kàn yín lábùkù. ìjà sayyidil wujudi wà láàbùkù wàlá àdàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam. ọlọ́run máa wà pẹ̀lú yín gbogbo gbà. amiin alibarikola àwọn ènìyàn ọlọ́run. amiin wàlá Muhammad rasulullah. sallallahu alayhi. àlè ṣe kíkì yín kan orí ẹ ṣe fún tó dà wá pọ̀ òkú wàtò araham akuwa min òkú wàtò òkú wàtò òkú wàtò islam akuwa min òkú wàtò araham. ayakumullah. ìjọba ẹ̀yà ẹ̀sìn ọ̀ọ́ta ìtì ọlágbára ju ìjọba ẹ̀yà bíbí lọ ọmọ ẹ̀yà ẹ̀sìn lọ pa wá pọ̀ bíbí ọ̀pá wá pọ̀ àwa ṣe bígbà tó jásí wípé kan náà láti jáde. ìlú kò ń tẹ̀ sí fún wa lónìí. wàláhi lánàá ń wallahu la yansakum. àmín. wọ́n àwọn ènìyàn ọlọ́run. àmín. mo gbogbo yín mo kí ẹ̀yin alfa tẹ́ǹbẹ́ lápàtún lápàsì lórí àsìkò mo gbogbo ẹ̀yin ọ̀dọ́ láàfà bí ẹgbẹ́ mi tẹ́ǹbẹ́ lábẹ́ àwọn àgbàlagbà. hayakumullah. gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìfọ́n yìí dáàrú ni dáàrú ni ọ̀ọ́kọ̀ dàrí ni ọ̀pọ̀lọpọ̀ yín ẹ bá dé dárò àwọn ifán ní ọjọ́ tiwọn tí wọ́n fi ṣe ẹ kí náà máa ń ṣe léwe lé ẹmírẹ́tì ẹ tá a bá ṣe ẹmírẹ́tì ń àwọn ifán ní kí lè máa pe tọ́dọ́ yìí misibahu di mhm, wọn ní ní dárò lẹ́rọ̀lù ẹ wọ́n sì fẹ́ lágbo di wa náà ọlọ́run ò bàjẹ́ fún yẹn o tí mẹ́ríkà sí lágége náà wọ́n fẹ́ yà yín náà bàbá wa yà sí náà dọ̀ ọlọ́run ò ní fi yín lẹ̀. àmì ṣe. ọ̀làlà bàbá bàbá wa ọba ti sọ lẹ́ẹ̀kan wípé ifá yìí pé òun tó sá bálẹ̀ jẹ́nà ju Ìlọrin lọ. ó ti ẹ̀dá sí wípé bí wọ́n ti wí lọ́dọ̀ mi kọ̀ wọlé àmọ́ ìní sọ ẹ̀yà ti sọ fọ́ba pé ń tẹ́ ẹ̀rù lọ mọ̀yà mọ̀yà asekini mọ̀yà adake ẹ̀ ṣe bá lè jẹ́ nínú àwọn alósúnmá nígbà àwọn alósúnmá jù wá lọ wọ́n bá ké wọ́n ṣáájú kí lọ́ọ̀rì tẹ̀lé wọn bákan náà ni bí lọ́ọ̀rì ṣáájú kí bá tẹ̀lé kásá wà lè jẹ́ nínú. alihamudulilayi ẹ̀yà gbogbo ọlọ́run níjọ́ bàjẹ́. àmín. ó kí gbogbo ẹ̀yọ́ máa kéwú ọlọ́run dúpẹ́ fún yín. àmín. ó kí gbogbo ẹ̀yà wa alásàlátù ọlọ́run dúpẹ́ fún yín. Allahumma àmín. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi هذا بيان للناس وهدى وموعظة للمؤمنين المتقين ولا تهنوا ولا تحسنوا وأنتم الأعلون kó pé ní múmìnínà bẹ́ẹ̀ ni kó pé ní mútẹ̀kínà bẹ́ẹ̀ ni alimúmínú wàlúmùtẹ́kí wàlúmùtẹ́kí wàlúmùmí o ti yé báwọn ìyẹn lè sí ìyẹn lè sí gbèsèrà wọn nínú alukurani bọba wa bẹ tí n tí n túmọ̀ ọba ti yàtọ̀ kò sí kéwúké. ọ̀dà. èèyàn sí kéwúké ibi tọ́lọ̀ ń bá ti lo àṣìṣù tọ́ba ti lo àṣìṣù tọ́ba lo àfíṣù pé kí mistake lọ́ba ṣe ẹ̀rọ gbọ́dọ̀ wọ́n lè ń kéke kú kéke kú kéke kọ́ jẹ́bọ́lọ́hún náà ni àṣìṣù òun náà sì ni àfíṣù ó ti yé báwọn ibembe kota nu kitaba tiku alquran kale àwọn ìwáyà máa wá tó mi máa wá tọ́já sí pé ọ̀tọ̀ ní Ibnu Abbas ó wí pé bó ti rí ni eléyìí ó wí pé ti rí ni n bẹ bẹ nọ alukuraan. iya kọmọla. ẹ ne yalọ bẹ nin tí n bá wọ bẹ n agolo ẹ kun díẹ̀. àdàbàyànù linnaasi. àlàyé nù fẹ́ ṣe nípa hijira nabi. wa uda wa ma ìmọ̀nà bẹ nífẹ̀ tẹ́ màá rí fẹ́ ni ọ bá fẹ́ wa ma ìgbà tó yé. wáàsí ń bẹ ń bẹ ẹni tí ó bá mú wáàsí. nínú mo tẹ kí. o fẹ́ ní wọ́n bẹ̀rù ọlọ́run mo ti fẹ́ sọ̀rọ̀ yìí ọgbọ̀dọ̀ ọgbọ̀dọ̀ máa fẹ́ràn nabi ni wàlá tẹ̀yìnà. wàlá tẹ̀yìnà ẹ̀yin mùsùlùmí ayé ẹ gbọ́dọ̀ kọ́lẹ̀ wàlá tàdánù. ẹ má sì banújẹ́ nígbà kan ò sí Islam. wà á tún wòlé aláwọ̀ náà. àwọn alálékè òkun ti ń jí agbára òkùnkùn. ètò tó mú mi ni. bẹ́ẹ̀ bá ti jẹ́ orí nǹkan bá òun náà. Insha Allah. o ti ban wa u dan wa rahama lilimu tẹkí gbà tí ọ̀wá parí ẹ̀ pé ń. nǹkan tó bọ̀ mí ní. ó sì mọ̀ pé àlùmọ̀ tẹ́kì wọ àlùmọ̀ rẹ̀. ẹ̀rí kan àlùkùrán náà ló tún fún mi ní ẹ̀rí òun nìyẹn. òun á fẹ́ sọ nípa nábì. sallallahu alayhi wa sallam. wọ́n bí ànábì ní ọmọ òrukàn. lábẹ́ ábàbà yà ló lè ná sí náà. ábàbà yà ló lè ná. ìyá bí a máa jẹ́ àmìná bàbá rẹ̀ a máa jẹ́ abdullah wàhùdà wà máa ń sọ tó ń lè ní mọ̀tẹ́kì. Ànábì wa ń bẹ bẹ́ẹ̀ ní ìjẹ́ ọmọ òrukàn bẹ́ẹ̀ nílùú Mẹ́kà pàtìpì. Ó wá bẹ̀rẹ̀ sí dàgbà nígbà tí ń bẹ nínú oyún ni bàbá rẹ̀ kú. Ìgbà tí wọ́n fi tán tó di ọmọ ọdún mẹ́fà ó ku oṣù mẹ́fà tó èpè ọmọ ọdún mẹ́fà níyà rẹ̀ kú. lánàá Muhammad. Ànábì wa ń bẹ lórí hàlà bẹ́ẹ̀. Ọwọ́ abọ́sí ọ̀dọ̀ Abdul Muttalib baba tó bí baba ẹ̀. Òun ló wá gbà gẹ́gẹ́ bí ọmọ ọmọ Ni wọ́n wá díẹ̀ díẹ̀. ń tọ́ díẹ̀ díẹ̀. Nígbà tó yá, kú. Gbàdémúra tí ó lọ, gbé lé. àbútọ́líbì lọ́wọ́ àbútọ́líbì a máa jẹ́ ẹ̀gbá fún abdullahi tó bí anabi àbútọ́líbì ló sì fi ṣe ìdùnnà àlí. karamallahu àgbà lọ nígbà tó gbà á ọ sí tọ́ tí àbútọ́líbì kọ́kọ́ ṣe fún anabi òun gáyàtò lẹ̀ èyí tí ó se fún àná mahama ni wípé ọmọ àbúrò rẹ ni tọ́ba ti wá di lálẹ́ tí wọ́n fẹ́ sùn yóò wá jí yóò àwọn ọmọ ẹ̀ àwọn ọmọ rẹ̀ yóò wá jí wọn lẹ́yìn náà ò tí ì dáyé gbà náà tọ́ba ti wá jí wọn yóò wá ní ẹsọ̀ kalẹ̀ kú ò lè ń bẹ́ẹ̀ bí òun sùn lẹ́lẹ́. wàhù dantí mo fẹ́ wínú ìmọ̀nàtọ́ fẹ́ màlá tààrà bíbí ànábì nù rẹ̀. yóò wá di wípé Muhammad ndé ìwọ nde. mi lágbájá ndé ìwọ ọmọ mi sọ kalẹ̀ ọmọ àbúrò mi gérí bẹ́ẹ̀dì bọ̀. wà bá wà lílì mọ́ ti kú bàbá gbà tọ́ba wa di lóru tó fẹ́ sùn lọ́wọ́ ni kọ́ máa òun ó sùn lẹ́ẹ̀lẹ̀ káànábì ó ṣe rí bẹ́ẹ̀dì kò gbé ọmọ rẹ̀ sí rí bẹ́ẹ̀dì kó gbé ọmọ àbúrò rẹ̀ sí ilẹ̀ẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni kẹ́ ẹ ṣe fọ́mọ ọlọ́mọ káwọn ọmọ yóò lè bá ga. ada bayanu linnas. bàbá wa ẹnu èyí òun ló jẹ́ kí àlínà ọ̀la mi. wà á dà wá bá ìgbọ̀ngàn lílímọ̀ dàgé. ẹnu èyí tó ṣe òun ni ọwọ́ bẹ̀rẹ̀ sí tọ́ ọbọ̀ wá díẹ̀ díẹ̀ ńbọ̀ wá díẹ̀ díẹ̀. ọ̀dì wípé nùbú wà dé ọlọ́run á pè ànábì wípé mọ̀ọ́ra ń sẹ́ arsalna kẹlẹ náà sì bàṣírà ń wá rọ̀ṣúlá ń wá nàzírà àbí kíni kan bàṣírà wọ́n rọ̀ sáwọn èèyàn kọ́ ọmọ lè jíṣẹ́ mi fún wa ìsìláàmù dé ògbélé ọlọ́wọ́ máa polówó ìsìláàmù kí nígbà tí ó bẹ̀rẹ̀ sí polówó ẹ̀sìn wàhálà wá dé ó dé bá nàbì gbogbo àwọn kùrẹ́yìsì wọ́n wá dìde ogun pẹ̀lú ẹ̀ ipe ọmọ abdullahi muhammad irú ẹ̀wọ̀ lọ́wọ́ ń ṣe èyí tó ń pè ká fún sàálẹ̀ ká má ṣẹ̀bọ̀ mọ́ ìsìlámù dé ẹ̀sìn kan tún dé ẹ̀sìn táwọn ń sìn yìí ẹ̀sìn tí àwọn bá ní torí wípé ẹ̀sìn méjì ní ń bẹ Mákà nígbà náà. torí torí bí tí n ta fa ọ̀rọ̀ lọ ọ má fi pé o mú mi o ní mú mi. aṣọ bàyánú lè nọ́ọ̀sì. ẹ̀sìn méjì ní bẹ́ẹ̀ gbà náà ẹ̀sìn hànẹ́fíyà tí ibrahim bẹ ẹ̀sìn ẹ̀bọ ṣíríkù ń bẹ méjèèjì ní bẹ méjèèjì awọn wà ń bẹ nù àwọn nǹkan bẹ tí ọba ń gbọ́ alùn fatara àwọn nù torí ẹ̀sìn tọ́ba ti tànàbì kaba ti lọ ẹ̀sìn rẹ̀ làwọn èèyàn máa sìn títí tànàbì mi ò fi dé yíṣá ó gbé nasara wa mọ́sá gbé yẹ̀wúdí àwa àti ẹ̀sìn kìrìsìtẹ́nì àti ẹ̀sìn jù méjèèjì nìkan exist nílùú maka. dáadáa àwọn sírísìmà ni wọ́n ń ṣe. Abacha Sham eh, kílẹ̀ ń pè é Madina àwọn abẹ́rẹ́ làwọn ẹ̀sìn wọn ti láti ẹ̀sìn ṣe amánimaka ẹ̀sìn Hanafiya àti ẹ̀sìn ẹ̀bọ méjèèjì ní ṣẹlẹ̀ mẹ́. àwọn ẹlẹ́bọ nù Kùrẹ́ṣì ni wọ́n á bẹ̀rẹ̀ sí ní takò ànábì wọ́n challenge rẹ̀. wọ́n fẹ́ pa ànábì ipa ànábì yìí àwọn òsì lè sàdédé rí ipa torí wípé. àbútọ́líbì tí ń jẹ́gbọ́n bàbá rẹ̀ yìí káì ó burú púpọ̀ ó burú púpọ̀ kìí ṣẹni tó ṣe é kojú àjọṣepọ̀ wa ń bẹ láàrin àbútọ́líbì pẹ̀lú àwọn kùrẹ́ìsì dáadáa gẹ́gẹ́ bíi fámìlì gẹ́gẹ́ bíi ẹbí wọn àfira wọn lẹ̀. ṣáàlà. pánibà ń pè wọn pé ẹkún mọ́sà ẹ̀kọ́ sínú Islam eléyìí ọ̀dà eléyìí lọ́dà ìtọ́lọ́hún wí ní ta nàbí wí rèé sallallahu alayhi wa sallam. abakiri ti gbà fún usmanu ti gbà fún lẹ́nà àlè ti gbà fún àdíjà ti gbà fún ọ̀pọ̀lọpọ̀ ti gbà fún bẹ́ẹ̀. àmọ́ àwọn tí ó gbà nínú àwọn Quraysh gẹ́gẹ́ bí Abu Lahab gẹ́gẹ́ bí Abu Jahali Amru bun Hisham àtàwọn bẹ́ẹ̀ Walidu ọmọ Mugira gbogbo wọn kọ bẹ́ẹ̀ tí wọ́n gbà fún àwọn ni asrafu Quraysh àwọn sọ̀nà bídù Quraysh nù àwọn ni wọ́n nífọ̀ lè kaná àwọn ẹmú ẹ̀pá tí ọ̀sẹ́ni tí ó béèrè àwọn nù ni àwọn yìí ni wọ́n gbà fún yìí àwọn ọ̀lẹ́ ànátẹ̀lé. agáde kan ṣoṣo tá a nábì rí tó jẹ́ ìsìlámù ọ̀sẹ́kù báyìí dùn ní òun làbú tọ́lẹ̀ làwùláhù ìsìlámù ó ti parẹ́ kò ní dọ̀dọ̀ wa oríta nábì báyìí kú ní ẹ́ẹ́lì ìgbà tí ìsìlámù dé yẹ tí wọ́n bá yẹ ní ìpájọ́ náà ni. Ẹ̀wọ̀lọ́wọ́ ayẹ́dẹ̀wò. Anábì wa fèsì challenges àwọn àwọn alágbára nínú ìlú. Ẹ̀yọ́kọ́mọ́lọ́. Nínú Mẹ́kà. Wọ́n wá ń wá wọ́n wá di wípé ńjọ́ tí ń kírun lọ́wọ́ ní Mẹ́kà nínú Kàábà ń bẹ̀. Ìrun tí ń kí ńjọ́ náà kìí ṣe wọn ọ̀ràn yẹn. Kìí ṣàyílà alásàrì ìgbọ́n gírígì ìṣáà ìkọ́ náà fìlà ní í ṣe. Kàràmọ́kọ́mọ́lì kẹrin ẹ gbọ́ ẹ̀yàkọ́mọ́lá náfìlà ni máa ń ṣe kò sí ìsírí wá yà bí àyà wípé kí òun báyìí ẹ̀yàkọ́mọ́lá. níta ń sin ọlọ́run bí ọlọ́run ti fi ilẹ̀ hànú rẹ̀ mọ́ gẹ́gẹ́ báyìí ni ọ máa ṣe yóò dìde yóò sì fẹ́rí kalẹ̀ kọ́dà kò tí ì máa kí àyà lérí ìrùn bí tí ń kí pàṣẹ ni ó lè sọ. bàbá sì máa bí tí ń kí jọ́nà ọ̀yà sọ fún wa ká gbọ́ bàbá ni ẹ àyà kan ọ̀dà ẹjọ́ ti ń lọ gárù ráàyè lọ lè ṣe ìbádà kí fi ń ṣe ìbádà sáyà ti déjọ́ náà. ẹ̀yọ́ gbogbo mọ́. gbogbo yìí ọ̀rọ̀ kan yìí. ọ̀dà bayanu lè وهدى وموعظة للمتقين ولا تئنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. Níbo yá wọ́n ti ń Maka ní Kaaba, ọwọ́ abẹ́rí kalẹ̀. Àwọn sọ̀nà dídùn tá a wí láwọn alágbára yìí nù Kaaba ní gbogbo wọn náà ti ṣe fàájì.

ní ẹnìkan tóun wá jẹ́ aláàánú lára wọn wípé lóòótọ́ ní ti wí fún wa àgbà lóòótọ́ àmọ́ bọ́mọ wa náà sáà ni òun lọ́wọ́ wọ́n wá ń jahali àti abu tọ́lif wọ́n wá ń sọ wípé ẹni bá pítà kọ́ wá gbé òkúta yẹn kú lérí rẹ̀ àárín tí ó ṣe ọlọ́run sì wà lérí ìbérí kalẹ̀ rẹ̀ wọ́n sì kó pòtálì wọ́n wá retí ẹni tí ọ̀wá sí òkúta pò mẹ́ ẹni tí ọ̀wá dùn báyìí kò lè lọ sí ikú òun bẹ̀ torí kò fẹ́ kú àmánú rẹ̀ ò bí òkúta ṣe wà lẹ́yìn òun sí ọlọ́run. ọkẹ́ dìde lẹ́ẹ̀kan náà ni ọwọ́ Fatima ọmọ anabi wọ́n Fatima ní jáde wá. bàbá rẹ̀ ń bẹ́ ń ka abàdí ń sin náà lọ́wọ́ wọ́n ti kó kùtà lé e rí wọ́n á ní wọ́n retí ẹni tí ó sí òkúta ń wò mẹ́ kò sẹ́ni ó lè sí o ti bá ká lọ bàbá rẹ̀ ni Fatima bá débẹ̀ ń bò débẹ̀ ó wo ju àwọn kùrẹ́jì ó ku àwọn alágbára ńlá ó wò wọ́n ń bò wò wọ́n ó bu ẹkún lọ́ba kú omi lọ́ba lọ ibi tá nàbí wà wọ́n gbé tọ́ ọba yẹn gbé ó kú á kó wọn kú nítorí bàbá wọn. Allahu Akbar. èmi tó ní bàbá àwọn ni gbogbo ẹni tí ọba pa wọn wá pa wọn ọba gbé òkúta wọn kú lórí ẹ ọba gbé kalẹ̀ ọba kọjú sí àwọn yìí wọn wọn ní gbogbo yìí ẹ̀ ń fara ní bàbá mi gbogbo yìí lẹ́ẹ̀rí nira ọba tẹ́jú pa wọn bẹ́ẹ̀ ọba rẹ̀ sísun àgbákò ọ̀rọ̀ sí wọn ẹnì kan bẹ́ẹ̀ dìde àwọn olórí wọn kàn ní ọ̀nà àfilẹ̀ ọmọ èké lòun ẹ má jẹ àyàfilẹ̀ ẹ̀filẹ̀ ẹ̀filẹ̀ èké lànà bí àtọ́mọ rẹ bá lọ níbi ó tún dijọ́ kan ó tún wà ń ká bàbá ẹ̀ tí ń kírun lọ́wọ́ ó fẹ́rí kalẹ̀ ní Abu Tali Abu Lahabi àbí Abu Jahali bí bá wọn pé talẹ́ni náà tó lè bá wa lọ lé àwọn alágbájá tí ń pa ẹran bí bí ṣe ń bọ̀ àbí kílẹ̀ máa pe filabọ́ọ̀sì àbí kílẹ̀ máa fi tán pẹ́ràn Islam alẹ́ lọ́bẹ̀ àwọn ẹran tí wọ́n ti sun àwọn àdọ̀tí nǹkan mú àwọn ìgbẹ́ nǹkan kan tí wọ́n ti dà sí ẹni kìnnìún ẹ lọ kó wa.

ó ṣe tí ó ṣe tán ó sì ń bẹ́ẹ̀ nìkan kan wí irú ẹni ó ṣe léyìí nítorí kí islam ó lè ṣẹ́kù báyìí tọ́da akárántì rẹ̀ lọ́jọ́ hijira rẹ̀ àbí ọ̀dà. Ada bayanu lindazi. Ọlọ́run jọ da fún ọ. Wà á dá wà bá wọn ìtọ̀ tó lèlè mọ̀ tẹ́kí. Wà á tẹ̀hínú. Wà á ta sanu wà á túbú àrẹ làwọn náà ẹ̀kọ́ tó ọmọ mi tó bá mọ ọlọ́run bá gbé Allahu Akbar. Allahu Akbar. ọwọ́ adijọ́ kan bàbá wa adi wọ́n lẹ́ pè wọ́n sọba lójú sọba lójú ọlọ́wọ́n ní fi nǹkan kan sí ìròyìn ànábì fún nínú kẹ́ ẹ lè mọ wàhálà tó ṣe fún wa. Allahu alayhi wa sallam. ọ̀dìjọ́ kan làwọn kùrẹ́sì bá kóra wọn jọ wípé ẹ jẹ́ àlọ́ bá Abu Talibi. ẹ̀gbọ́n bàbá ẹ̀ ni yóò pè é ṣàkíyèsí kóyè máa sọ fún wa wípé níta níta ń sìn yóò dá kóyè máa bú òòsà mọ́ kó sì yẹ wa bú àwa náà wọ́n lè bá àbútọ́ ọ níta wọn bá ọ fún rẹ Muhammadu sọgbà ọsẹ ó ní ìyẹn pàtàkì ní ìlànà kùrẹ́sì ó ní ni ní bá a fẹ́ ni pé ọmọ tẹ̀lé wa yìí ọmọ kékeré yìí ọmọ alágbájá òun ló bí ọmọ rẹ̀ ni ìkẹta wa fẹ́ fún ọ ni pé ọmọ yìí akẹ́kọ̀ọ́ gbà kọ́ ọmọ àtọ́jú ọmọ ọmọ àtọ́ ọlọ́run ti gbọ́ ó ní àmọ́ ń ta ṣe fún wa òun ni wípé. a fún ọmọ yìí dípò àlí tí ń jẹ́ ọmọ wa ni àlí ọ gba ọmọ yìí a maa àlí tó fún wa yi àwọn bẹ́ẹ̀ pa ni tó bá jẹ pé ìyá ọmọ ni ń jẹ fi wo àlí wa tí ń bú òòsà wa tó rí nǹkan kan ṣe tó bá pé ìyá ọmọ ní ń jẹ àmọ́ àmọ́hàmà yìí àwọn máa mú lọ àwọn sì lọ lè pa ni wa wo lẹ́lẹ̀ báyìí ọwọ́ ní ẹ̀rí pélére ikú ni ọ fún wa bẹ́ẹ̀ ó ní mi sọ̀rọ̀ ala ní ibùnákùn fàórọ̀ bí ìlàkùn ẹ fẹ́ fún mi lọ́mọ àti yín kí n má bá àbí wà ọ̀rọ̀ tí kún am pàtàkì tòlú. Allahu alayhi wa sallam. ẹ wá kẹ́kẹ́ mi ó fún yín ní muhammad ma àbúrò mi kẹ́ ẹ pa. la ilaha illallah. àbákẹ́ mi ọba yín tọ́mọ tí yín tọ́ba dàgbà tán ẹ gbà nǹkan yín padà ẹ wàá sọ mi di àgàn ayé bẹ̀ kọ́ ọ̀rọ̀ tẹ́ ẹ bá wà ọ̀rọ̀ dáadáa ni wọ́n sì fi àbútọ́lì bìdí ẹ̀ wọ́n yé lé kutu ẹ̀ ìkẹ́kẹ́ oṣù gbọ́dọ̀ ṣe bí ìkẹ́kẹ́ bá ṣe gbogbo yìí ṣe àgbákò ó ti yẹ wọn wá ní ọ̀dà tó bá yẹ pé nǹkan tẹ́ ẹ wíwù ẹ bá lè fún wa lánàbì kápá ẹ wá wọ́ọ̀nù ẹ kìlọ̀ fún un ìjọ tó bá tún fẹnu ka òòṣà wa àbúkú wa pébi tá a wà yá wọ̀ náà àbẹ́là sí lójú ọ̀nà tí ń bú wa tí ń bú òòṣà wa ìjọ bá tún ṣe bẹ́ẹ̀ ntójú rẹ bá rí ẹ faramọ́ wọn á bínú kó lọ́dọ̀ àbútọ́ níbi. ẹ gbọ́ ya

àmọ́ torí kó má bàa pa ọ́ má pè wọ́n má má pè nìkan má wọ́n máa ṣe tiẹ̀ lọ ọlọ́run tó dá ọ kú rí ọ ó sì máa rí pé tòun ló ń ṣe. anábì ni wọ bàbá àdóni náà wàláhì láwọ́dọ̀ ọ̀hún ṣẹ́mùsà aláyẹ̀míní wàlùkọ́mára aláyàbárí atiruka hadala amur anabi ni lan atirukahu ata yudhikira Allah aw ahalika duna sallallahu alayhi wa sallam. tí wọ́n bá gbé ohun ó ti ó ti gbóná tó tí wọ́n gbé e sí èjìká mi ọ̀tún wọ́n wá gbé oṣù papọ̀ ti tutù tó ń bè é wọ́n gbé e sẹ́jìká mi òsì òun gbóná má mi lọ́tún èjìká mi òsì ń tutù fún oṣù pa wọ́n wá ń sọ fún mi wípé iṣẹ́ tọ́lọ̀ wọn rán mi pé ń jẹ́ kí n filẹ̀ arábìnrin yẹn filẹ̀ títí tọ́lọ̀ wọn fi fi hàn wọ́n wípé n tí ń wí ọ̀nà ni bí ọ̀gá wa fi hàn wá òun ọ̀yà kú lérí rẹ̀ ó pé òun ju kóun fi tọ́lọ̀ ń lè lọ. Ada bayanu linna. Ada bayanu linna si. Bọ́dá àwọn akéwù la wà lọ́dọ̀ wọn la fi ń ṣe bẹ́ẹ̀. Wà ó dá wà bá wọn ìdọ̀tán lèlè mọ̀ tẹ́kí. Àgbọ̀dọ̀ wà lọ́dọ̀ àwọn ọmọ akéwù ká máa wá polówó fíìmù. Wàlá ta inú. Àgbọ̀dọ̀ wà lọ́dọ̀ àwọn ọmọ akéwù ká máa sọ tíátà. Wàlá ta sànú. Èyí bọ́ ọmọ akéwù sáwàdà. Ìtí wọ́n ní ìdí lọ́dọ̀ wa náà ni ti. Èyí tó bá ti gbọ́ ńlá wọn nígbàgbé ẹ̀ torí wọ́n padà wọ́n padà kàn mọ́ tíra tó bá yá. ẹ̀yà kúmọ́ lọ́wọ́. nígbà náà tá n bẹ́ lé kéwú àbá táyé ṣe wá ti sọ̀rọ̀ yìí rí òun làwọn àna kàn yìí wọ́n máa kàn èyí ti bá sì wí tí ọba súrẹ́tì tọ́ba ti jọ́nà wà ní ah! wọ́n wí jọ́nà lóòótọ́ akàngbá ni àti kò rí bẹ́ẹ̀ àbẹ́yìí tí ń sọ yìí ẹ bá dà fún àtúntẹ bá wà ẹ bà bẹ́ẹ̀. wala ta'inu wala tahzanu wa antumul kuntum mu'minin. Dàdí gbà tí wọ́n wí bẹ́ẹ̀, Abudali bin Muhammad, ó ní filẹ̀, ó ní bẹ́ẹ̀ ni òun ní filẹ̀, ó ní filẹ̀, ọlọ́run ní filẹ̀. Làbútọ́lì bíi máa ń wí pé ọ̀dà àmọ́ wa fẹ́ sọ̀pọ́tì rẹ̀ fúlì ìyẹn yẹn lónìí. Mo fẹ́ kọ́ màbí mo ti rí èmi lẹ́gbọ́n bàbá rẹ̀ èmi ní ń tọ́jú rẹ̀ bọ̀ ó sì dé níjọ́ kan ọlọ́run wọn oníṣẹ́ níjọ́ tó ń lọ nù gáàrú ìrà ọlá ń sọ bẹ́ẹ̀ ìwà takò ọ́ ìpè ọ́ torí ń jọ mo ti bí ọ olóòótọ́ yẹn mọ̀ mọ́ ọ̀ parọ́ ni. ọ̀hún alẹ́ wọ́n sẹ́lẹ̀. wọ́n tẹ̀sí rẹ bí yẹn ṣe tẹ̀sí yẹn nínú gbogbo ohun tí mo bí lọ́mọ ìwà ló jù láyé nínú ìlú mẹ́kà yìí ìwọ ló lóòótọ́ jù láyé wọ́n náà bá gbogbo àwọn kèfèrí tí wọ́n gbà fún yìí ìtọ́ máa sọ ni wípé muhammad àní gbọ́ntì ń wí lóòótọ́ kọ̀ parọ́ rí àmọ́ àdẹ̀ni tẹ̀lé gbogbo wọn gbà ọ̀pọ̀ parọ́ rí mo wá fẹ́ fi da ọ lójú wọ́n láwọn pa ọ́ oníwọ̀n pa ọ́ wọ́n láwọn ó gé ọ láwọ́ oníwọ̀n gé ọ lọ́wọ́ wọ́n làwọn yọ ojú rẹ̀ wọ́n ní wọ́n yọ ojú rẹ̀ nítorí ẹ̀sìn tó gbé wá wá láàyè. láàrín ìyá sínú ilé ìgbàbí jábọ̀ ìwé ẹ̀. àtà wà sádàbí ìtura bẹ̀rọ̀ mímọ́. àtà wà sádàbí ìtura bìdábì iná bàtìdábì amúríkà máa lè kágàbọ̀ lọ́dọ̀ bí dàgà wọ́n kọ̀ rọ̀ mí níhu oyún náà. Wàdà ọ̀dọ́ ní wàsàmù ká nàṣàná sí hùn. Wọ́lá kọ́ ni sọ̀dá kíta wà kún ta sọ́mà àmínà. Wàrà níta dìínà kọ̀dé alémútà bí àná o. Kọ̀dé alémútù bí àná o. Mẹ́rin ká ìrìn àdíyà nílẹ̀ bàrí yàtì ìṣúbàtà làwọn jáde tani sàmọ́ àbílà kàbẹ́bìlà. wàláì. làbútọ́lìbì wa ń sọ fún ànábì wípé. wàláì. wọ́n mi mọ̀ fọlọ́hún búra. wàláì mo fi ọlọ́run búra. lẹ́yìn yẹ́sùn wo ilé ìgbẹ́dìgbà àbọ̀ ìhẹ́. ó ní ọ̀rẹ́dì àti ku ọ̀ wá ní ku ìyè lóye èmi èmi bẹ bàbá rẹ tí ń tọ́ bọ̀ ńbẹ lẹ́yìn rẹ máa lọ. láyé sì ló ilé kẹ́bíjà ọ̀hìn. bí wọ́n ti pọ̀ tó àti àbújáàlì àtàbú àti wàlídù àti gbogbo wọn bí wọ́n ti pọ̀ àti àbú sùfìyàn kò sẹ́ni ó tún bẹ̀ tó lè kojú rẹ ẹnì kan ò ní dọ́dọ̀ rẹ ẹni ọba àtàkì ẹ lójú ọ̀nà sọ fún mi. àtàwọn sádàfin tọrọ bìdẹ̀fínà mọ̀pẹ́ ìgbà tí n bá ti ń bẹ láyé ìkankan ò ní ọmọ àbúrò mi títí tí ń fi kú tí ń fi fi yẹ̀pẹ̀ bọ̀ra bí aṣọ ọ bẹ̀rù má. Fasida bi Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́lẹ̀ yọ pé àwọn èèyàn lé ní jáde síta gbangba pàtẹ wáàsí. Fasida bi amurika. Gbogbo àwọn tó tẹ̀lé ọkùnrin tó lẹ́yìn rẹ̀ máa ṣe wáàsí. Ẹni ọba tó bẹ̀ kọ́ wá bọ̀ ọ́ máa. Máa lè kẹ́kẹ́ lọ́dọ̀ tún ṣe gbọ́dọ̀ fíà. wà á kú sírí bí dáàkà wà kọ́ ọ̀rọ̀ mi nù oyún náà. wà á kú sírí bí dáàkà máa dunnú pẹ̀lú ntọ́lọ́hún gbé fún ọ. wà á kọ́ ra mi ní oyún náà. máa fúrẹ́sì má kó wàhálà léyà má sì bẹ̀rù bá nìkan ọkọ̀ kò sí ntọ́wọ́sẹ̀ fún ọ. wàdà ọ̀tọ̀ ní. ẹ lọ nǹkan. wàdà ọ̀tọ̀ ọ̀tọ̀ ní gbóhùn fi sẹ́ran o wà dáhùdà ní. àkókò ẹni ọkọ pé lẹ́yìn ìgbà tó pèyàwó rẹ̀ Khadija tó gbà mú ọ. ọ̀rọ̀ bẹ́mi tẹ̀ ń jẹ́ bàbá rẹ̀ dàáwùtà ní ọ̀pẹ̀ mi pé ń wá mọ̀nà. wàzàmùtà àmẹ́kànnà ṣẹ̀hán. ìgbà ọ̀sán fún mi ni wípé ó ṣe wáhásí fún mi kí n tẹ̀lé ọ́ kí n sì tẹ̀lé n tó mú wa. wàlàkọ́dí sọ̀dá fìtà. bẹ́ẹ̀ ni ntọ́ wí ó dodo ni tọ́lá parọ́ rí. wà kóńtà sábà àmínà. kóńtà sábà àmínà ó ti ń bẹ̀lẹ̀ ní tọ́kàn wa balẹ̀ sí wípé èyí jàmbá yìí hàn èyí sì parọ́ èyí mú kàn ìwọ àfa àtọ́ bá fẹ́ jí sí ọlọ́run tó kẹ́kẹ́ yọ gbọ́ má lò mà dàrú. wọ́dà ọ̀tá má mú kàn má wọ́n lọ jalè. wọ́n dá wọn tà ní. wọ́n fọ́ ni kó ọmọ mutí ma wọ́n lọ ẹ̀sẹ̀ mutí tẹ̀. wọ́n dá wọn tà ní. wọ́n fọ́ ni wọ́n máa eré èèyàn má ìwọ ló ń lo gbé wa. wọ́n dá wọn tà ní. ìwọ tó ń wọ́n má sẹ̀bọ̀ má ìwọ ló ń kékeré kan ní kùrùbárù. wọ́n dá wọn tà ní. ìwọ ló ń lọ bá ẹrù ọlọ léwéwé odò àwọn sọ́jà tún mọ ọlùwò. wọ́n sọ múta ànáka náà ṣe hàn. yóò lọ ń bá kítọ̀ ń dààmú ara rẹ̀ tó lóun lè wọ ẹ̀wù odò ọ̀yàn á dá látọ̀ òun ni. wàlá kọ́dí. kárabalẹ̀ àfa. ayakomola. èwo ni wàá bá ń wá kiri odò wí odò kí ló ń wá kiri. wẹ́nu náà yóò débi fẹ́. káti ẹ̀ fẹ́ wẹ̀ o tún wá ń ó ti yé bá wọn ìwé odò tó lè wẹ̀ tó yẹ pé ìwọ náà tún pàdé ẹnìkan tó ń wèé wa pàdé mẹ jọ́sọ̀ kan bá wá sọ̀rọ̀ tàwọn ẹgbẹ́ ń sọ̀rùn adéjọ́ wẹ̀ lódò nìkẹ́. wàdà ó ta ní wọ́sà àmúta ọ̀nà kàná sí hó. farabalẹ̀ ìwé odò kásìlù lè báhárì fílẹ̀ máa wá kàsálà nù báhárù la ilaha níbo ló ti ìwé láti níbo ló ti ìwé tán ń lẹ́yìn ìlú lè wẹ̀. ìwọ tó jẹ́ àfa fi ń lẹ̀ ọlọ́run ti parí ọ̀rọ̀ yẹn àfa kò ní di ọmọ atúwá yẹn kí ìparí ọ̀rọ̀ rẹ lọ́dọ̀ ọlọ́run ó ti ní òun ní fara ní ẹ̀yìn tẹ́ ẹ jẹ́ tòun èyí ṣe tó tó ń dààmú ara yìí ọwọ́ àti ọ̀sán wọn káàkiri. wọ́n dá òta ní. ẹnu èyí tọ́ ọba mànú ọkọ. àyàkùnmọ́lá. ẹni wọ́n sọ ọ́ lè fi hàn wọn nígbà tẹ́lẹ̀ kan lọ nísìn tó sọnù tí ó mọ̀nàmá ọ pàdé wọn dà mọ́ pàdé ẹni tí òun náà sọnù òun wọn ẹjọ́ ọ̀nà oh, ìfọ́n ni mò ń lọ ah, ọ̀nà bẹ nìyẹn ọ̀tọ̀ lọ́nà tó ń lọ kò tí ì mọ̀nà tara rẹ̀ ó lè júwe ọ̀nà bẹ́ni tó ń lọ bìkan tó sì máa lọ. irú ẹ̀ ni àfa àti ń bá ń lo ìdọ̀tí nínú ilé